náà mo fi bí ẹ má jẹ́ kó mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin bàtẹ. What are you talking about? Do I know you? Hello, Tanwa. What? How dare you? Mo ti ṣetán láti gba ọkọ mi tí mo yá ọ̀rẹ́ mi padà. Báwo ló ti máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn sìn? I can tape the two together then I will get something. Bẹ́ẹ̀ kó tó sọ yẹ́ẹ̀tì, kó tó gbà fún Gbadébọ̀ yìí, kò mọṣẹ́ tí mo ṣe. Then kí ni big deal ń bẹ̀? Big deal wà ń bẹ̀. Kí ló yẹ tí ìyàwó yẹn máa máa gbé yẹn pamọ́? Who is this? Ìyàwó mi. Tàwa tèmi ti bá mi o. Má sọ fún mi pé ìtorí ọ̀rọ̀ Túbọ̀sùn ló ṣe ń ké báyìí. Kí ló dé tó láì kó máa embarrass èèyàn gan? Ṣé mo kí mo explain fún ẹ pé mo design fún nǹkan fún Chinese communication? Ó sọ fún mi yá. Ṣé mo kí wọ́n ti approve proposal yẹn? Kí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ lásán, wọ́n á fún mi ní hundred million. Are you serious? hundred million. Àwọn Chinese wọ́n pọ̀ wá gbowó wọn kí ni mo fẹ́ sọ fún wọn ó jẹ mọ̀mọ́ bá ṣe rí ṣọ̀ṣọ̀ lè bí ìrò kété wọ́n kúrú tí ò dá wọ́n wá tó tẹ̀lé wá tó twenty wọ́n máa bọ̀ báyìí. mo sọ pé gbadebo ń bọ̀ ní on the twenty seventh of this month èmi náà on the fifteen gbogbo owó tó kó sí mi lọ́wọ́ fifteen million àti iná tán. àti àwa wo la jọ náà. ayé ti bàjẹ́ o. bá dé nsìn ibo ni mo máa sọ fún pé owó wà kí ni mo máa ibo ni pé mo kọ́wọ́ sí. òun wá ẹnu la máa fi sọ ìdíjẹ la máa fi jókòó ẹ àwa ọ̀rọ̀ kì í tóbi títí ká fọbẹ bù a máa sọ ni. ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ ẹ mú nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ máa ń tẹ̀lé lórí ìtàn. màá lọ bá múre wá ni màá dé explain gbogbo nǹkan tó wà láàrin mi àti màá sọ fún mo dẹ̀ mọ̀ pé tí n bá sọ mo jẹ́rìí ọ̀rẹ́ tí mo ní ó máa fi ẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. you can't do that ok mo fún ẹ ní just two weeks kó fi ronú sí i. tí nǹkan bá lérò pé òun lè fún apá lẹ́ni kò ṣe kí ni kò jọ. ẹ kò jọ kò jọ mo láìkí tó ti sọ yẹn kò jọ. kò jọ.